إن كل محدثة بدعة وكل بدعة ضلالة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسوره فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس الناس والحجارة أعدت للكافرين نعم ربني يا أيها الناس ربني أيين اعبدوا ربكم الذي خلقكم من نفس اعبدوا ربكم الذي خلقكم أما سنلعب أما سنلعب الذي خلقكم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم أي يسن يلون باين الذي خلقكم أباتي ودعي والذين من قبلكم أتي أواتي وتلصاجوي لعلكم تتقون كلبا جنتي يقا يلون الذي جعل لكم الأرض فراشا ربتني أباتي أشيله ní títẹ́ fún yín wọ́sàmá àbínáà ó dẹ̀ ṣe sánmà ní alágbèéká fún yín wà á ń zẹlẹ̀ mínà sàmá ìmáà ó dẹ̀ ń sọ̀kalẹ̀ láti sánmà omi fa akhraja bihi ó mú jáde látara omi yìí mínà samarot ó mú jáde nínú àwọn arúgbìn nínú àwọn oríṣiríṣi èso rizikọlákùn kó bá máa jẹ́ arizikì ìjẹ́ imú àti iná ìlò fún yín fala taj'alu lillahi andada ẹ má ṣe wá ẹgbẹ̀ra fún ọlọ́run ẹ má ṣe wá akẹgbẹ́ fún ọlọ́run wa antum ta'lamun tẹ́yìn náà sì mọ̀ pé ọ̀kan ṣoṣo lọ́wọ́ bá subhanahu wa ta'ala mọ̀ pé kò pé méjì bẹ́ẹ̀ ni kò pé mẹ́ta. àwọn sheikh Nasir Abdurrahman ibn Nasir Sa'di wọ́n ní àyà yìí hadha amrun amun li kulli nas wọ́n ní àṣẹ yìí àṣẹ gbogbogbò tó lọ́ọ́ bá ń pa fún gbogbo ènìyàn ni bi amrin am ọlọ́ba ń pa wá láṣẹ àṣẹ tó kárí wa wal ibadatul jami'a wọn náà ní ìbáàdà gbogbogbò tó yẹ ká ṣe fún ọlọ́wọ́n ọba limtithali awamirillah nípa pé ká máa tẹ̀lé àwọn àṣẹ ọlọ́run wajtinabi nawahi ká sì jìnnà sí àwọn tó bá kọ̀ fún wa ẹgbẹ́lẹ́ wa ní bàmùsùn tí Ibn Taymiyyah rahimahullahu ta'ala tó sọ pé tá à ń pè ní al-ibada tó lọ bá pa wá láṣẹ rẹ̀ tó ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́ba ní mi ò dálì jẹ̀nu àtàwọn èèyàn àfi kán lè sìn ẹnu suratu Zariyat ó ní sísìn lọ́wọ́ ọba yìí òun náà ní ìtànkpé ní ta'atullah bimtithali ma amara Allahu bihi ala alsinati rusul ó náà ní kí èèyàn máa tẹ̀lé òfin ọlọ́run àwọn tó bá ní ká ṣe ká ṣe ní ọ̀nà tí àwọn ànábì ọlọ́run aleyhimu salatu salam tí wọ́n gbà ṣe àlàyé eré là ń pè ní alẹ́ ibada ọlọ́mọ ni yá ayú anáṣọ àbúdó rabbakum gbogbo èèyàn pátá ẹ̀tọ́ pàṣẹ ọlọ́run ìtọ́lọ́run fẹ́ lọ́dọ̀ yín ẹ̀ máa ṣe ẹni tó bá ní ẹ gbọ́dọ̀ ṣe ẹ jìnnà sí ṣẹ́kù ní wàṣìtìnà bí nàwáhì kátẹ̀lá ṣe ọlọ́run ká jìnnà sí tí ó fẹ́ wàtẹ̀sídẹ́kẹ̀ kọ́bárì yìí àwọn ọ̀rọ̀ tọ́lọ́run bá sọ fún wa nínú alukur'an ká gbàgbọ́ òní fàmárò mùtàálà bímà khalaqahum lahu ọlọ́ba wa ń pa àwọn èèyàn láṣẹ ẹni tó ti ẹ̀dá wọn qala ta'ala òní ọlọ́ba sọ fún wa nínú suratu wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́ba ń gbé ọ̀dá àlìjẹ̀nú àti àwọn èèyàn àfi kán lè máa sìn mí. òní fún mọ̀sítàdọ́là àlẹ́ òjò bí ibadatihi wahda bí annahu rabbukum alladhi rabbakum bí asnafi ni'am. òní ọ̀rọ̀ ọ̀bà subhanahu wa ta'ala ó wá mú ẹ̀rí wá lórí bó ṣe jẹ́ ọ̀ranyàn ká máa sin òun nìkan pẹ̀lú pé bí anna rabbukum pọ́ùn lọ́lọ́wọ́ bá yín alladhi rabbaakum tí orórì yìí bí asnaf ni'am pẹ̀lú onírànà kẹ́ fa khalaqakum ba'da al-'adam láti ibi àìsí ìbẹ̀lẹ̀ ọlọ́wọ́ bá ti dá yín ọlọ́ba ní kutila al ma akfaro kutila al ma akfaro kutila yaani lu'ina al-insanu ọlọ́ni ẹni tó ń ṣègbéraga sí ọlọ́wọ́ nínú èèyàn kí làánú máa bá má àkàrọ̀ kí ló sọ dẹni tí ó ṣàìmọ̀rẹ́ sọ́lọ́ kí ló sọ dẹni tí ó ṣe kẹfẹ́rẹ́ sọ́lọ́ min ayyi shay'in khalaqa ọlọ́nìbó la ti dá tí ó fi do nífàárẹ̀ sọ́lọ́ tí ó fi nílé sin lọ́wọ́ bá subhanahu wa ta'ala nínú àyà mi ọlọ́ba ni wallahu akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'a. والله أخرجكم من من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون طبعا والله أخرجكم من بطون أمهاتكم ọ̀rọ̀ أمي الله تمني ọlọ́run òun náà lọ́ba tó mú yín jáde mímú tó ní ummahatikum nínú ikùn àwọn àyà yín la ta'lamuna shay'a ọlọ́ba ní ẹ̀ẹ́dá nǹkan kan mà nígbà tá a mú yín jáde wa ja'ala lakumu sam'a wal absara wal af'ida ọlọ́ba ní àwa fún yín ní wọ́n bímọ sáyé ni kò ń ṣòjọ́ ọjọ́ tí wọ́n bímọ sáyé òun náà ni ti ń gbọ́rọ̀ ntọ́mọ òòjọ́ ọjọ́ yẹn náà kọ́ ni ó máa kọ́ ni ó máa ṣiṣẹ́ wàlẹ́ àbẹ̀sọ́ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ní rínà ọlọ́run làwa fún yín wàlẹ́ àfìdá àwa fún yín ní ọkàn tí yẹn fi máa ń dá nǹkan mà ọlọ́ba ní qalilan la'allakum tashkurun ọlọ́ba ní tá a fi ṣe léyìí òun náà ní kẹ́ ẹ lè dúpẹ́ fọlọ́run ọba subhanahu wa ta'ala ọ̀gá ọpẹ́ tó yẹ kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́n òun náà ní kẹ́ ẹ máa sìn lọ́wọ́n ọba subhanahu lásìkò yà á yọ ẹ̀ nẹ́ẹ̀sì ẹ̀yin àpáta ẹ̀ ìbúdó rabbakum alladhi khalaqakum walladhina min qablikum ọlọ́ọ̀bá tó dá yín tó dá àwọn tó ti ṣáájú yín ọ̀nà nìkan máa sìn ọlọ́run tó dá yín àtàwọn bàbá yín àtàwọn bàbá bàbá àtàwọn náà ẹ máa sìn alladhi khalaqakum ọba tó dá yín walladhina min qablikum àtàwọn tó lọ ṣáájú yín torí ẹ̀ ní Sheikh Ibn Nasir Sa'di rahimahullahu wọ́n ní ọlọ́ọ̀bọ subhanahu wa ta'ala ọlọ́ọ̀bọ wa ń fún wa ní ìtọ́ka pé òun ló yẹ ká máa sìn nípa pé ó ń sàlàyé fún wa pé ìkẹ́ òun lòun náà ń kẹ́ wa fa khalaqahum min ba'd al láti bí àìsí lọ́lọ́ọ̀bọ ti dá wa wa khalaqa alladhina min qablikum àwọn tí wọ́n ti lọ ṣáájú ọlọ́nà ló dá wọn wa an'ama alaykum bin-ni'ami adh-dhahirati wal-batina ọlọ́ọ̀bọ subhanahu wa ta'ala wa kẹ́yìn pẹ̀lú kẹ́ẹ́ èyí tẹ́ ẹ lè mà àti kẹ́tù pamọ́ gẹ́gẹ́ bá subhanahu wa ta'ala sọ fún anu al-Qur'an al-Karim ẹnu suratul Luqman alam tara anna Allaha sakhkhara lakum naam. ألم تر أن الله سخر لكم ما في السماوات وما في الأرض وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا هدى ولا كتاب àìjọ́rọ̀ ànàlọ́ àkọ́. ọlọ́ba ní ṣe ẹ̀wà rí ni pé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala òun náà ni ó dé ẹ̀fún yín gbogbo tó ń bẹ ní sánmà àtìlẹ̀ wa asbagha alaykum ni'amahu zahiratan wa batina ọlọ́run á dà lẹ́yìn lórí ìkẹ́ rẹ̀ èyí tó hàn àti èyí pamọ́ ọlọ́run sọ pé wa in ta'uddu ni'matallahi la tuhsuha ìkẹ́ ọlọ́ọ̀bá lórí yìí tẹ́ bá ní kẹ́ máa kà á ẹ̀ẹ́dẹ̀ká tán anabiwa muhammad sallallahu alayhi wa sallam inú hadithi ti abdullah ibn muhsan inú sunan umaru tirmidhi anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní man asbaha wa fi riwayati man asbaha minkum mu'afa fi jasadihi آمنا في سربه عند وقوت يومه فكأنما حيزت له الدنيا بحذافيرها أنا بلان تباجي muhafa fi jasadi tó ní àlàáfíà lóríkèéríkèé ààrẹ amina fi sọ́ọ̀bì ibi tó ń gbé tó ń forí pamọ́ sí tọkàn ìbàlẹ̀ ń bẹ̀ tí wọ́n ṣe pé èèyàn jí nígbà téèyàn ò fi jí òjò ti kálé lọ tọkàn rẹ̀ balẹ̀ níbi tó wà á ní bákan náà ìdá oko tó yẹn omi ó tún wá rí oúnjẹ tí ó jẹ lóòjọ́ ọjọ́ yẹn ànífàkà ànàmà àfihàn láwọ dúnìyà bí àdàfihàn bí ìgbà tó jẹ́ pé ọlọ́run bá tẹ pẹpẹ ayé fún un tí nǹkan kò bọ́ fún láyé bẹ́ẹ̀ ló ṣe rí mélòó nínú gbogbo àwọn eléyìí mélòó nínú gbogbo àwọn eléyìí wọn lára ìdúpọ̀ ẹ̀fọ́ lọ́wọ́ bá sùfàànà lọ́wọ́ sọ pé wàá tá a fún mi kú lè máa sa àlùtùmọ́ wọ́n ń ta ọgbọ̀rọ̀ ní àyìnbátà lọ́ọ̀hì láàtọ̀ sọ̀hà ọlọ́wà gbogbo nǹkan tẹ́ ń béèrè lọ́dọ̀ ọlọ́run òun náà lọ́lọ́run fún yín bẹ̀ ẹ àlàáfíà ẹ ọmọ ẹ oríṣiríṣi nǹkan lọ́dọ̀ ọlọ́run ọlọ́wà ló ń ṣe fún yín wa in ta'uddu ni'mata Allahi la tuhsuha ọlọ́run tẹ bá ní kẹ́ máa ka ìkẹ́ ọlọ́run ẹ̀ lè kà á tán ìníṣẹ́ kò sọ pé ọlọ́run subhanahu wa ta'ala wa an'ama alaykum bi ni'ami dhahirati wal batina ọlọ́run subhanahu wa ta'ala kẹ́yìn pẹ̀lú kẹ́ tó hàn àti kẹ́ tó pamọ́ faja'ala lakumul arda firashan tẹ́sítẹ̀tẹ̀ ọlọ́run bá ṣe ilẹ̀ ní firashan ọlọ́run bá ṣe ní ìtẹ́ fún yín tastakiruna àríyá tó jẹ́ pé tẹ́ bá ń rìn ilẹ̀ lè gbà yín dání ó lè mú yín dúró ẹ lè dúró lórí ẹ̀ wọ́tẹ̀ntẹ̀fìrúnà bẹ̀lẹ̀ àbùnìyà àwọn ilé tọ́lọ̀ ọba fi sórí ilẹ̀ ẹ̀ ń sàǹfààní bẹ̀ wọ̀zẹ̀rọ̀ àwọn nǹkan oko ẹ̀ ń ṣe àǹfààní ẹ̀ ń ṣe níbẹ̀ oníwàsólóòk ní mahallin ilà mahallin ẹ̀ tún lè rìn láti bìkan lọ síbìkan nínú kí ọlọ́pàá nílé mọ̀dérò bẹ́ẹ̀lì min àníwá ilé ìntìfà ìdíhà àtàwọn míì nínú àwọn àrùn ọ̀nà tá à ń gbà ṣàǹfààní pẹ̀lú ilé ọlọ́run oníwàjá àlàsàmà ìbìnà ẹn ọlọ́bọ̀ á ṣe sánmà ọlọ́bà ṣe ní bìnà àn ó ṣe ní àgbékà ó ṣe ní àjà limas kẹ́nìkan kọ́ yí ó lè bá a jẹ́ pé yóò máa jẹ́ ibi tí yóò máa jẹ́ ibi tẹ́ máa gbé tí ó máa dáàbò bò yín wà á ó dá àfihàn mí daruratikum wa hajatikum ní sánmà yẹn ọlọ́run tún wá fi síbẹ̀ àwọn nǹkan tó jẹ́ pé tí ò bá sí ìsẹ̀mí yóò lè lọ síwájú kashams wal qamar wan nujum gẹ́gẹ́ bí òòrùn òṣùpá àtàrà ò tí ò bá sí sánmà gbígbà àwọn nǹkan wọ̀nyí ayé ò ní lọ síwájú lọ́lọ́ba subhanahu wa ta'ala sọ àwọn eléyìí lọ́wọ́ ń kà ní gbogbo eléyìí ló yẹ káàró kàfíṣẹ́ lọ́wọ́ bá. bákan náà wa anzala minas samai ma'an ọlọ́ba ni òun tún wá ń sọ kalẹ̀ láti sánmà omi ó ní wà sàmà ó ní sánmà níbí ó wà kullu ma ala fawqak èyí tí lábá ń pè ní sánmà òun ní kullu ma ala fawqak òun náà gbogbo tó bá wà lókè rẹ̀ fa huwa sàmà gbogbo tó bá ti wà lókè èèyàn òun náà ní sánmà òun wà ní ẹ̀dá qala al-mufassirun ó torí ẹ̀ làwọn àfọ̀ níta fẹ́ràn sọ pé alùpùpù sàmà yìí hà òun pé sánmà tọ́lọ́wọ́n bá gbà lérò níbí òun náà ní asahab òun náà ni ẹ̀sùjò fa anzala minhu yẹni ọlọ́wọ́ bá wa ń sọ kalẹ̀ láti di ẹ̀sùjò máa àn ọlọ́wọ́ bá ń sọ omi kalẹ̀ fa akhraja bihi mina samarot látara omi yẹn ọlọ́wọ́ ń fún wa ní oríṣiríṣi àwọn irúgbìn oríṣiríṣi èso kalhubub wa thimar gẹ́gẹ́ bí àwọn èso oníkóró gẹ́gẹ́ bí àwọn nǹkan oníkóró wa àtàwọn oríṣiríṣi èso min nakhilin wa nínú nakhil ní ọ̀pẹ ní àtàwọn nǹkan míì wàzúrọ̀ bákan náà àti zọ̀rọ̀ àtọ́ríṣiríṣi nǹkan ẹ̀gbìn wàgẹ́rì ha àwọn kan yìí rizqan lakum kó lè bá a máa jẹ́ àrísìkì ìjẹ àti mú fún wa ó ní bí ìtàrzìkún ìbẹ̀lẹ̀ ti máa wá àrísìkì wàtàtàkọ̀ wẹ̀tún ìbẹ̀lẹ̀ ti máa wá ìjẹ àti mú wàtà ìṣòwò ìbẹ̀ náà lẹ́tì ṣe kíni ìbẹ̀ ní ẹ ti máa sẹ̀mí bákan náà wọ́n tó fẹ̀kẹ́ wọn ìbẹ̀lẹ̀ ti máa sẹ̀mí ìbẹ̀lẹ̀ ti máa rí oríṣiríṣi èso aládùn ìbẹ̀lẹ̀ ti máa rí sọlá ọba subhanahu wa ta'ala ń ka àwọn àánú àtòrí tó ṣe fún wa kálíbà àfi máa pé òun lọ́ba tó yẹ ká sìn ọlọ́run sọ pé ọlọ́run tó wá ṣe gba àwọn nǹkan andada ẹ má pa nǹkan kan mí ìpọ̀mọ́ lọ́hùn al-andad jámù ní dùn ntí lágbá pè ní dù òun náà ni anadhir wal musawi ẹgbẹ́ tàbí tó jọ nǹkan tàbí ẹni tó ṣe déédéé nǹkan wọn fàlà taj'alu lillahi nidda ẹ má bọ́ lọ́wọ́ bá wá ní dù ẹ má bá wá akẹgbẹ́ ẹ má bá wá equal pé ọlọ́run àti lágbádá tàbí ọlọ́run àti nǹkan gbáyìn wọn papọ̀ wa antum ta'lamun níṣẹ́ kó sọ pé nùbọ̀rọ̀ ẹ má bọ́ lọ́wọ́ wá àwọn akẹgbẹ́ wa ashbah wa ashbahan àtàwọn tó jọ ọ́ minal makhluqin tẹ́ẹ̀ gbé wọn sípò ọlọ́run nínú àwọn ẹ̀dá ó ní fata àbùdúnà kama ta'buduna Allah tẹ́wọ̀ àmọ́ sin àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí bó ti yẹ kẹ́ sin lọ́wọ́ wa tuhibbuna kama tuhibbuna Allah tẹ́ẹ̀ máa fi owó ìfẹ́ tó yẹ kẹ́ fi sọ́lọ́ kẹ́ fi hàn sí wọn wa hum ní marzukuna mudabbarun àwọn náà tán bá fẹ́ jẹ tán bá fẹ́ mu ìpèsè wọn ọ̀dọ̀ ọlọ́run ló ti ń wá alámọ̀rí wọn ọlọ́run ló sì ń darí ẹ̀ la yamlikuna mithqala dharratin fi samaa wala fil ard bí nǹkan ti wulẹ̀ kó kéré tó kó kéré bí ọmọ náà gún láṣẹ sánmà àtìlẹ̀ wọn láǹfààní wala yanfa'unakum àwọn èèyàn wọn yóò lè ṣe yín láǹfààní wala yadurrunakum bákan náà wọn lè fi sùtá kàn yín wa antum ta'lamun ẹ̀yin náà sì mà yàní anna Allah laysa lahu sharik ẹ̀yin náà bá pé kò sí akẹgbẹ́ fọlọ́hún kò sórogún fọlọ́hún wala nadhir kò dẹ̀ sí ẹni kò sáláfíjọ la fil khalq nínú ẹ̀dá tọ́lọ́ ń dá kò sáláfíjọ kò sórogún fún wa rizq àti níbi pípèsè oníwà áàdìhì náà wa tadbir àti níbi dídálé àmàlámàrin ayé wala fil ibada àti níbi ìjọsìn fa kayfa ta'buduna máa wọ aliyatan ukhra bó lẹ́sẹ̀ wá máa sin ọlọ́run ọba míì tẹ́ máa sin máa tẹ́ máa sin pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala máa ilmikum bidhalik tẹ́yìn náà sì máa pé ònìkan ló dáyé dá ó ní áádà min ájàbí ájàb ó nínú ìmọ̀ tó jọyàn lójú jùlọ ó ní kéèyàn máa pọ́lọ́ nìkan dá òun kó tún máa pa nǹkan mí pọ̀n lọ́nu sísìn wà á fa nínú pé èèyàn sì fọ́nú èèyàn yóò mú kàn jùlọ ìlélẹ́yìí ó ní wà á rí àyà ó yìí jama'at bayna al-amri bi ibadati llahi wahda ó ní àyà ìkó sínú mímọ̀ sin ọlọ́run bá lóun nìkan pẹ̀lú wànáyí an ibadati ma siwa àti bọ́lá ṣe kọ̀ fún wa ká sì ń kan mí lẹ́yìn ọlọ́run ó ní wa bayanu dalil al-bahir ọlọ́ba dẹ̀ ṣe àlàyé tó kún àlàyé tó fojú hàn ala wujubi ibadati bóun nìkan ló ká máa sìn nínú àyà yìí wa butlani ibadati man siwaha àtúnṣe pé odò nǹkan míì táwọn èèyàn ń sìn lẹ́yìn ọlọ́run bó ṣe jẹ́ ntí ò lẹ́tọ̀ọ́ kásìn mo sì jẹ́ tí ò wọlé ó ní bákan náà من عجب الأجواس وهذه الآية جمعت بين والنهي عبادة وبيان الدليل الباهر على وجوب عبادته وبطلان عبادة من سواه وهو ذكر التوحيد ربوبية هنا نبرع الله سبحانه وتعالى سيقوم ربوبية سواجب شبين مدعين أبي أرب هنا نكيني هنا الخالق المدبر هنا لأن تدعى gbogbo ẹ̀dá tó sì ń darí alámàrí wọn wọn ni alimọ̀tàdọ́mìnú lè ń fẹ̀rọ̀ di ìbẹ̀lẹ̀ kọ́lìkì wà rẹ́sì wà tẹ̀díìrà ṣùgbọ́n nìkan ló dá wa dá òun náà ló dá pèsè fún wa òun náà ní sì ń darí alámàrí wa fàyidà kánà kúlò áhàdì mọ̀kírọ̀n bí anáwó lẹ́yìn sàlẹ́wò ṣẹ̀ríkùn fi dáàlì tó ń kálukú máa pé kì í ṣe èèyàn méjì ló dá yé kì í ṣe ẹni méjì ló dá ẹ̀dá tó ju Ọlọ́run ọba lọ subhanahu wa ta'ala ó ní torí ẹ̀ tó ń ka kúlọ̀ mẹ́lẹ́ fàkàdáàlì bẹ́ẹ̀ náà ló ṣe kó jẹ́ fàlìyàkùn ìkọ́rọ̀ òbí anna Allah ta'ala la sharika lahu fil ibada bẹ́ẹ̀ náà ló ṣe pé tábà bẹ́ẹ̀ sàn lọ́wọ́ kò yẹ ká pa nǹkan kan mí pọ̀ mọ́ wa hadha awdahu dalil aqliyun ala wahdaniyyati al-bari ó nínú ẹ̀rí tó jẹ́ pé làákẹ́ wa lè gbọ́ yé ẹ̀rí tó jẹ́ pé tí àbá jó ní ó ti clear lórí pé ẹyọ̀ kan sọ̀rọ̀ Ọlọ́run wa wa butlani shirk ó sì jẹ́ kó yọra pé ẹ̀bùn ṣíṣe nínú nǹkan ìwọ ni wa qawli ta'ala onígbọ́lọ́ lọ́ba tó sọ pé la'allakum tattaqun ó ní yahtamilu anna al-ma'na ó ní ó súnmọ́ kó jẹ́ pé tùmọ̀ ẹ̀ ni pé annakum idha abadtum Allah wahda tẹ́ bá sin lọ́ọ̀lù nìkan ittaqaytum bidhalik sọ́kọ̀tì ìwà àdáàbí ẹ pìrìbẹ́ǹtì ara yín pẹ̀lú ìjọsìn ọlọ́run yẹn kó níbi ìbínú ọlọ́run àti ọlọ́run lẹ́ẹ̀nẹ́kùn àtẹ́yìntùn bẹ́ẹ̀ sábẹ́bí dáàfin ìlẹ̀dálẹ̀kì tó pé ẹ ti mú sàbàbí tí máa ń prevent yàn kó níbi yọ ọlọ́run ó sọ pé ìjọsìn ni ò ní jẹ́ kéèyàn tọ́ sí àníwájú ọlọ́run wọ̀nyà tẹ́mílò àyànkú ní nàánẹ́ ó sì súnmọ́ kó jẹ́ pé tùmọ̀ náà ni pé anakun tàbí ó sínú tùmọ̀ anakun ìdàbẹ́ tùmọ̀ lọ tẹ́ ẹ bá ti sin lọ́hùn sírùtùn min al-muttaqin al-mawsufina bit-taqwa ẹ̀yin náà wà nínú olùpayọ̀ ìtumọ̀ méjèèjì náà ló fi sẹ́rin lẹ̀ wàhùmà mùtàlàzìmáà méjèèjì gan ó sì ṣe kínní méjèèjì náà ni ó jọ bára wọn lọ. faman ata bil ibadati kamila bil ibadati kamilatan ẹ tó bá sin lọ́hùn tó pé pérépéré kánà nínú mùtàkìn ó ti di olùpayọ̀ ọlọ́run nìyẹn wọ́n mọ̀ kánà nínú mùtàkìn wọ́n mọ̀ kánà nínú mùtàkìn ẹ tó bá tó wà ní olùpayọ̀ ọlọ́run hasolat lahu najatu min adabi lahi wa sọkti ẹrọ ẹni bẹ́ẹ̀ ó ti là kúrò níbi ìyà Ọlọ́run ó ti là kúrò nínú ìbínú Ọlọ́run bá subhanahu wa ta'ala rẹ nínú àdìsá nàbẹ wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú hadisi abdullahi bin Mas'ud radiyallahu anhu abdullahi bin Mas'ud oni kultu ya rasulallah oni wa anabi wa Muhammad ayu dhanbi a'zamu inda Allah ẹ̀ṣẹ̀ wo ló tóbi jùlọ قال أنا بني أن تجعل لله ندا وهو خلقك ẹ̀ṣẹ̀ tó tóbi jùlọ lọ́dọ̀ Ọlọ́run òun náà ni kò máa bọ Ọlọ́run kò máa bá wa nídò ẹgbẹ kò máa bá wa akẹgbẹ wọwọ ọkọlá kọkà tó sì jẹ pé Ọlọ́run bá nìkan ló dá o nínú hadith ti Mu'ad ibn Jabal radiyallahu ta'ala anhu Mu'ad ibn Jabal radiyallahu ta'ala anhu wọn kuntu radifa nabi sallallahu alayhi wa sallam Ọlọ́run wà lẹ́yìn àníbọ Muhammad sallallahu alayhi wa sallam aláàfimárì lórí ràkúnmí kan nínú rìwáyà mi nínú ọ̀dọ̀ imam bukhari àti imam muslim ó ní yòókọ́ọ̀lù láwọn ọ̀fẹ́yẹm ó ní ràkúnmí yìí ọ̀fẹ́yẹrì ni ó kọ ràkúnmí yìí ó gbà tó wà lẹ́yìn anábì lórí ẹ̀ anábì sallallahu alaihi wasallam sọ yá muhammad atadiri ma haqqulahi ala al-ibad wa haqqul ibadi ala Allah rẹ̀ muhammad ìjọ́ ọmọ ìwọ ọlọ́run tó mẹ́ẹ̀tọ́ tọ́lọ́ ọba nílùú ọmọ nìyàn ẹgbẹ́ alẹ́lẹ̀ ìbàdí torí ẹ̀ làwọn àbára fi sọ pé ẹni tí ìyàwó fi jẹ tó bá jẹ́ kéèfèrí níjọ́ gbìndẹ̀ àkèyàmà wọ́n pé gbogbo àwọn òfin ọlọ́run ọba yìí nípìnlẹ̀ àwọn náà kò sínú ẹ̀ akíìmù sọ́lá àwọn náà wà náà tó lọ́ọ́ bá ń báwí wà á tù zaka tó pé tó bá yẹ pé wọn ò sí níbẹ̀ ni kò ní sí justification pé kọ́lọ́n fìyà jẹ wọ́n níjọ́ gbìndẹ̀ àkèyàmà gbogbo gbogbo ṣàrọ́ọ̀yìn gbogbo òfin ọlọ́run ọba subhanahu wa ta'ala kèfèrí náà kó síbẹ̀ nípìnlẹ̀ nínú ẹ̀rí táwọn onímọ̀ lò náà ní gbólóhùn yìí yá ayọ́ ànáṣọ àbúdò rọ́bọ̀kan ẹ̀yin èèyàn pátá ẹ̀sìn ọlọ́run ọba ó mọ̀ pé ìsìn ọlọ́run ọba gbogbo èèyàn pátá ló kó sínú torí ẹ̀ ní anabi sallallahu alaihi fi sọ fún mu'ad anabi ya mu'ad atadri ma haqqulahi ala al rẹ mu'ad ìjọ mẹ́ẹ̀tọ́ tọ́mọ nìyẹn gbọ́dọ̀ pé fọlọ́ mu'ad ní allahu wa rasuluhu a'lam ọlọ́ba àtànẹ́bí ẹ̀rú mà ànàbí hakulayi alẹ́ ibad an ya'buduhu la yushriku bihi shay'a ẹ̀tọ́ tó náà ọba ní lórí gbogbo èèyàn pátá wọn náà ní ká máa sin lọ́hùn ká máa pa nǹkan kan pọ̀ mọ́ ó tún wá sí bẹ́ẹ̀ tó pe rẹ̀ níyàwó dí ó fẹ̀tọ́ lọ́hùn ọba alẹ̀ ni ó fi jẹyà wájú ọlọ́hùn ẹni tó pe rẹ̀ nínà sọ́rọ́ ó fi ẹ̀tọ́ lọ́hùn ọba alẹ̀ ni ó fi jẹyà níwájú ọlọ́hùn ẹni tó jẹ́ mùsùlùmí tó náà ò kí wọn tó yẹ pé inú ọ̀rọ̀ yìí tó fẹ́ẹ́ fẹsẹ̀ rinlẹ̀ jù wọ́n lọ́ọ̀ nínú ọ̀rọ̀ táwọn afárá ń sọ èyí tó súnmọ́ jù tó pọ̀ lẹ́rìí jù òun náà ni pé táàríkù sọ̀la ẹni tó bá fẹ̀rún lẹ̀ tí ò kí fọwọ́ káàfẹ̀ kẹfẹ́rí ni kí ló fà á tí ó fi di kẹfẹ́rí tó pé ẹ̀tọ́ tó tóbi jù nínú ẹ̀tọ́ ọlọ́run òun náà ni ò ṣe yẹn alẹ́ ìbáàdà kájọ́sìn fọlọ́ọ̀bà subhanahu ọba ni wọ́n ẹ má bàa wá orogún wa antum ta'lamun ẹ̀yin náà sì mọ̀ pé ọkàn sọ̀rọ̀ lọ́wọ́ bá. anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú hadith kutayla yẹ́wọ́ sọ̀rọ̀ sunan nasa'i sheikh al-albani sọ pé hadith hadith sahih wọ́n anna yahudiyan ata nabiya sallallahu alayhi wa sallam faqal wọ́n ní yahudi kan wá sọ́dọ̀ anabiwa muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní innakum tushrikun ẹ̀yin mùsùlùmí ẹ̀yin náà máa ń ṣe ṣirku. Yahudi ló wà yẹn o wọn ni ẹ̀yin mùsùlùmí innakum tushrikun ṣírìkù ń bẹ lọ́dọ̀ tí yẹn taqulun ma sha Allah ẹ máa ń sọ pé ma sha Allah wa shi'ta tẹ bá fẹ́ sọ̀rọ̀ nígbà míì ẹ máa ń sọ pé tọ́lọ̀ ń bá fẹ́ àtiwọn náà wa taquluna wal Kaaba bákan náà tẹ bá fẹ́ búra ẹ máa ń sọ pé wal Kaaba ẹ fi Kaaba búra. فأمرهم النبي صلى الله عليه وسلم إذا أرادوا أن يحلفوا an yakulu wa rabbal kaaba anabi wa pàwọn sàábà aláṣẹ ní gbogbo ìgbà tẹ bá ti fẹ́ búra ẹ má sọ pé wà káàbà mà ẹ má sọ pé wa rabbil kaaba ọlọ́ọ̀bà tó ní káàbà àfi búra lóbi jẹ́ pé nínú kéèyàn máa fi nǹkan mi búra tó yàtọ̀ sọ́nà nínú ẹ̀bùn anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọn ni man halafa bi ghayri Allah faqad ashraka ẹni fi nǹkan mi búra lẹ́yìn ọlọ́run ó ti ṣẹbọ pẹ̀lú ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala látara ọ̀rọ̀ tí Yahudi sọ yìí anabi sọ́wọ́n mùsùlùmí tẹ́ bá fẹ́ búra ẹ má sọ pé wà lùkàbà tì má ẹ má sọ pé wà rọ́bì àlùkàbà ọlọ́run kàbà ni kẹ́ máa fi búra. wà á yẹ kó lu masha allah fún masheet bákan náà tẹ́ bá fẹ́ sọ pé ẹ má sọ masha allah ẹ má sọ pé tọ́lọ̀ ń bá fẹ́ àtiwọ́ náà má ẹ má sọ pé tọ́lọ̀ ń bá fẹ́ fún masheet lẹ́yìn wá àgbà náà tí wọ́n náà bá fẹ́ tó gbé tí ìwà tọ́lọ́run bá fẹ́ nìyẹn wáwù sì ní nínú èdè lábáwá wọ́n ní wáwù yìí láti fi lu tẹ̀rọ̀tìbù kò sí tẹ̀rọ̀tìbù mbẹ́ kò tó nǹkan bó ṣe wá ní sèé bá sọ pé jaa Muhammad wa Idris Muhammad wa àti Idris ó lè túmọ̀ sí fún àmì ìdí tó wà ó lè túmọ̀ sí pé Idris àti ẹ̀sọ́ kẹ́yìn yẹn gan ló wá ṣáájú Muhammad ó sì lè túmọ̀ sí pé Muhammad ló wá ṣáájú Idris ẹ pé ṣubú àwọn àbẹ̀ lọ́dọ̀ wá pé jaa Muhammad thumma Idris ó túmọ̀ sí pé Muhammad ìtajọ̀ yìí mẹ́rin Muhammad ló kọ́kọ́ dé kéde tó dé tí wọ́n bá wá ní masha Allahu wa shi'ta ó túmọ̀ sí pé fífẹ́ yẹn ó lè jẹ́ pé wà á tọ́lọ́hún kò ń gẹ́ ẹ̀ẹ́kànjọ́ fẹ́ ni yóò wá dàbí gbà téèyàn mú sherik téèyàn mú ẹgbẹ́ téèyàn so èèyàn gbẹgbẹ́ ọlọ́run irú náà nìkan sọ pé ọ̀la yín àtọ̀lọ́ ọlọ́run ẹ wò pé ẹ̀kọ́ tó ń bẹ nínú hadith yẹn wọn nípa ànábì minal yahudi ẹni tó jẹ́ yahudi anabi gbé òdodo lọ́wọ́ ẹ̀ ó ní innakum tushrikun ẹ̀yin mùsùlùmí ẹ̀yin náà máa ń ṣẹbọ ẹ̀yin náà ní ọ̀nà tẹ́ ń gbà ṣe ẹbọ bó ṣe ṣe lè dákìlá anabi sallallahu alaihi wasallam ṣe anabi ṣàtúnṣe ẹ̀kọ́ bẹ́ẹ̀nbẹ́ tó gbé anabi sallallahu alaihi wasallam sọ pé ntí jẹ́ alikébúrú ntí jẹ́ gbéraga ọ̀nà ni bàtọ̀rọ̀ lẹ́hàkì ọ̀gbọ̀ntún náà ọ̀nà ni kéèyàn bàtọ̀rọ̀ lẹ́hàkì ọ̀nà ni kéèyàn tẹ ojú òdodo mẹ́lẹ̀ kí àwọn olódodo kó má dà ti jẹ́ ìgbéraga nìyẹn adoptiveness àti kéèyàn ṣe kíni àti kéèyàn ó máa fojú kéré àwọn èèyàn ọ̀rọ̀ bẹ ẹlẹ́ àtàfà kan nínú ilé ẹlẹ́ àbáfàdé fi yọ àbúsẹ̀ǹkọ́ àràbí sọlá àsálàm sọ báyìí ló tọ́ sí ọ lẹ́nu irú ẹ̀ náà ni máa ń sọ̀rọ̀ ànábì ṣé irú ẹ̀ ni máa ń sọ̀rọ̀ ànábì ni àbí kò kọ̀rẹ́kìtì ìtòkọ̀ lórí ọ̀rọ̀ àdé tó mú wáyé eléyìí nínú ìwà ànábì sọlá àràsálà ádámí tàwádọ́ ìhí sallallahu alayhi wa sallam eléyìí inú rẹ̀ lẹ̀ anabi sallallahu alayhi wa sallam ni anabi gba òdodo kódà lẹ́nu kíni o lẹ́nu ẹ̀ tó jẹ́ aliyahud tóbi ló ṣe àtúnṣe yìí anabi sallallahu alayhi wa sallam sì gba àtúnṣe islam nínú hadith ti abdullahi bin abbas radiyallahu ta'ala anhu wọn ana ana rajulan qala lin nabi sallallahu alayhi wa sallam wọn lára kan ìka bíi muhammad bùmáṣà allah wa ṣèta wọn anabi tọ́lọ̀ ń bá fẹ́ àtiwọ́n náà anabi ni ajá altani lila inida tí o ti sọ mí di ẹgbẹ́ fọlọ́n ni bal ma sha Allah wahda ntí kò máa sọ ni pé tọ́lọ̀ nìkan bá fẹ́ gbogbo wa ma tasha'un illa an yasha Allah rabbul alamin kò sí téèyàn fẹ́ tọ́lọ̀ wọn bá ti fẹ́ kò ní ṣeéṣe torí ẹni máa mu Shafi rahimahullah ta'ala lọ́sọ̀rọ̀ usallim id arada Allahu amran níbo mi onímọ̀ ṣì takana inlam asha nítorí ọlọ́run bá fẹ́ ni ó ṣe kódà kó mọ̀ wù mí òun kíkẹ́ máa sọ pé tọ́lọ́run bá fẹ́ àtẹ̀yìn náà ọlá yín àtọ́lọ́run nínú tọ́lọ́run bá kọ́ ni fala taj'alu lillahi andada wa antum ta'lamun. akọ́lẹ̀ mi tẹ̀wá náà àdìsá anábìá muhammad sallallahu alayhi wa sallam tufail tufail yìí nínú àṣọ àbá anábìá muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó wá rọ àlàyé fún anagba Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kí ló lá nínú àlá wọn ní ìgbà tó ń sùn ó lálàá bóun wá rí kan nínú àwọn òun rí kan nínú àwọn òun kọjá pẹ̀lú kọ̀ọ̀kan àwọn Yahud nígbà tó ń wá rí òun ní man antum tá a lẹ́yìn o kọ́ọ̀lù náà lè Yahud àwọn tó ń rí lójú wọn sọ pé àwọn làwọn Yahud kult olùwọ̀n sọ pé innakum la antumul qawm lawla annakum taqulun uzairun ibn Allah ẹ̀yin Yahudi ẹ̀yin náà sì báàdì o èyí tó bàjẹ́ lára yín náà ni pé ẹ pé Uzair ní ọmọ ọlọ́run tó pé ìmọ̀ ń bẹ lọ́dọ̀ yín tó bá yẹ pé ẹ̀kan lọ yọ Uzair tẹ pẹ̀lú ọmọ ọlọ́run kù ẹ̀ bá wà lójú ọ̀nà kọ́ọ̀lù bóun ṣe sọ bẹ́ẹ̀ yẹn tán àwọn náà wà wọ pé àwọn kì í ṣe ọmọ lọlé lọ gba ìsìn wa tẹ bá ọlọ́ba ni walaw amana ahlul kitab lakana àwọn Christians àtàwọn Jews táwọn náà bá lè gbà Islam ní ìní ò bá dáa jù fún wọn kíní ẹ̀ òṣùlóòbù tó dáa láti pèèyàn sójú ọ̀nà ọlọ́run torí wọ́n wí làántumul qawm ẹ̀yin ìjọ tó lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí jù lawla annakum taqulun Uzair ibn Allah tí ìbá sọ pé ẹgbà pé Uzair ọmọ ọlọ́run ni tí wọ́n bá gbà pé Uzair kì í sọmọ ọlọ́run ṣe pé wọ́n jáde kó nù àkídà wọn bọ́ sínú Islam ni bó ṣe wàá sọ yẹn ṣètò wọn àgbè sẹ́wọ̀n náà lẹ́mìí gẹ́gẹ́ bọ́lá الشياطين ليوحون إلى أوليائهم ليجادلوكم وإن أطعتموهم إنكم لمشركون وإن الشياطين ليوحون إلى أوليائهم àwọn وما wọ́n وما inspire àwọn wọ́n máa fún ní wàhíì àwọn èèyàn wọn léyò jáde lókun ká lè bá máa jà yíyàn tẹ̀wé tí wọ́n bá dé argument kalẹ̀ báyìí èèyàn ó sì máa wọ pé ah, ah èwo lè tẹ̀ wí ọlọ́ni má dọ̀rọ̀ bú wo láka ilà àjàdàlà àwọn argument tán mú wá instances tán mú wá wọn mú wá fún wa ànábi ilà àjàdàlà wọ́n kàn fẹ́ jiyàn náà ni ànábi wa muhammad sallallahu alayhi wa sallam iná àdìsí àbí umar matan bahili má dọ̀là qawmun ba'da arábìnrin àwọn èèyàn kan ò sọnù rí lẹ́yìn ìgbà náà ti mànà àfi kó jẹ́ pé wọ́n kún dùn yàn púpọ̀ ló jẹ́ pé ẹni tó bá jẹ́ ẹni tó láìkí kó máa jiyàn púpọ̀ nínú tó ó súnmọ́ tẹ́ni ó sọnù kó ju ọ̀nà ọ̀rọ̀ kẹ́nìkan sọ pé ah, èmi láìkí yàn gan yíyan gan ní ní àtẹ̀jẹ́ tèmi mo máa ń láìkí lọ́tọ̀ ní kìíní nìyàn arábìnrin àwọn èèyàn kan wọn ò ní kún dùn yàn jíjà lẹ́yìn ìgbà tí màná ti kíláàsì wọn ilà òtòlù jàdà wọn ò sọnù rí ilà òtòlù jàdà àfi kó jẹ́ pé yàn ibi yàn ni ó ti bẹ̀rẹ̀ Tufailu wa ń sọ fáwọn Yahudi tó pàdé pé innakum la antumul qawm ìjọ nìyí èèyàn nìyí wà organized ẹ dáa lawla annakum taqulun Uzairu ibnullah eléyìí lójú ọrùn ṣùgbọ́n ẹ máa ń sọ pé Uzairu ọmọ Ọlọ́run nígbà táwọn náà gbìyànjú jáde kí ni wọ́n sọ àwọn náà wá ní qalu wọ́n ní wọ́n ní innakum la antumul qawm wọ́n ní ẹ̀yin mùsùlùmí náà ẹ̀yin náà dáa gan-an ìjọ lẹ́yìn náà lawla annakum taqulun ma sha Allah wa ma sha Muhammad tí kì bá sọ́kẹ́ yìí náà máa ń sọ pé tọ́lọ́hún bá fẹ́ tí Muhammad náà bá fẹ́ tọ́lọ́hún àti Muhammad bá ṣe kíni o tó bá fẹ́ ma sha Allah wa ma sha Muhammad tọ́lọ́hún bá fẹ́ tí Muhammad náà bá fẹ́ kọ́ọ̀lù wọ́n ní tọfẹ sọ pé fún mẹmọrọ tùmí náfàrí mina nasọrọ wọ́n sọ̀rọ̀ ló fakultu man antum taale yi qalu nanu nasara wani awani nasara kultu innakum la antum alqawm lawla annakum taqulun masih ibn allah ẹ̀yin náà sì ni ẹ̀yin nasara náà máa dáa gan tí ẹ bá ṣe ti pé ẹ ń pè é sálọmọ Ọlọ́run qalu kí lóò nasara sọ wa innakum la antum alqawm ẹ mùsùlùmí náà lawla annakum taqulun ma allah wa sha muhammad bẹ́ẹ̀ náà máa sọ pé tọ́lọ́hún àti muhammad bá fẹ́ falama asbahtu tufayl nígbà tó ń wá jí akhbartu bi aman akhbartu thumma ataytu nabiyya sallallahu alayhi wa sallam òun sọ fún àwọn èèyàn kan nínú àwọn sọ̀hábà òun wá tọ̀ àdó anabi sallallahu alayhi wa sallam òun wá dọ̀dọ̀ anabi lọ fa akhbartu faqal òun wá sàlàyé fún anabi pé tí wọ́n lójú oorun ni anabi wa sọ pé ala akhbarta bi ahada ọ̀rọ̀ tó sọ yìí ìjọ ti sọ fẹ́ nìkankan qultu na'am olóòní bẹ́ẹ̀ ni ó ń sọ fáwọn èèyàn kan fàkọ́mọ muhammad sallallahu alayhi wa sallam fahamidallah wa asna alayhi anabi wa dìde anabi yìí lọ́wọ́ ó dúpẹ́ fọlọ́wọ́ fún nàkan anabi ni amma ba'd ẹ̀rí nìyẹn pé amma ba'd ikhtalafa al-ulama pé kí ló ń jẹ́ amma ba'd kí ni túmọ̀ ẹ̀ ìbọ̀ló ti àwọn kan ní ọlọ́ọ̀bà subhanahu wa sọ pé òun fún anabi wa dawud ní fasla al-khitab fasla nínú alukur'an fásilò lìkìtọ́b òun náà ni pé èyí tí ó máa ń jẹ́ kọ́rọ̀ tọ́rọ̀ òfin dá tí ọ̀rọ̀ òfin ní jẹ́ pé ọ̀rọ̀ kan máa lọ tí ò ní lórí tí ò ní nídìí kọ́ má ọ̀rọ̀ náà kọ́ má pé àbáwọn yẹn sọ̀rọ̀ èyí tí máa dá ọ̀rọ̀ náà tí ó máa nítumọ̀ wọ́n ní àmà bá àdìmọ́ lọ́wọ́ fún un so anabiwa muhammad sallallahu alayhi wa sallam náà mélé látọ̀dọ̀ anabiwa anabi wa sọ pé amma ba'd lẹ́yìn bẹ́ẹ̀ fa inna tufailan ra'a ru'ya akhbaru biha man akhbaru minkum anabi tufail alatula o ti fáwọn kan nínú yín o wa innakum kuntum kalimatan ẹ̀ máa ń sọ gbólóhùn kan kana yamna'uni kaza wa kaza an anhaakum anha ìdí báyìí báyìí báyìí ìní ò jẹ́ kí n ti kọ̀ fún kíkẹ́ mọ́sọ́mà fala taqulu ma sha Allah wa sha ẹ má sọ máṣá allah wa ṣá muhammad mọ́ o wàlákin kóòlù máṣá allah wahda ẹ ti kẹ́ ẹ máa sọ ni pé tọ́lọ̀ nìkan bá fẹ́. fàlà àjàgbìlì yàwó èèmọ̀ nílé ni anil yahuda wa nasara ta'rifu shirk walmu'min la ya'rifu shirk yahudi àti nasara ya'rifuna shirk wọ́n mọ̀ pé bọ́ ní nǹkan ẹ wà dí ìsìtì kùtàyìlà yẹn nígbà tó wà bá nàbí sallallahu alaihi wasallam ó ní innakum tushrikun ayé mùsùlùmí ẹ kàn lẹ́yìn gbógun tẹ̀bọ ni ẹ̀bọ ń bẹ lọ́dọ̀ tì í náà ó fẹ́ wé Yahudi bá ó dá kíni ó dẹ̀bọ mà ó máa ń tó takò àkídà tawhid ṣùgbọ́n lèmi àwọn kan pẹ̀lú àwọn mùsùlùmí wọn máa ń tó takò àkídà tó wọn máa ń tó takò àkídà tọ́lọ́ǹtò ẹ̀ka ni àdúgbò àti ìkànnì àwọn nínú kọ̀sídà tó Al-Busayri Al-Burda Al-Burda yìí ni nínú tí ó jẹ́ pé minal muqarrari indana nínú téèyàn gbọdọ̀ mọ́kà tábà pé muqarrar ẹ̀pẹ́ tí jẹ́ muqarrar òun náà ní scheme nínú scheme tablig tá a lè pè ní modus operandi tablig ó ní ní ìní considatul burda nínú rẹ̀ al-Busayri wa ń sọ gbogbo tó kún bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ al-kufru wa shirkiyat tí a bá nígbàgbé ọ̀kan bẹ́ẹ̀ ó sọ̀rọ̀ àdé kufru ó sọ̀rọ̀ àdé káfíìn látọ̀ pé ìpìlẹ̀ tablig náà ò dáa nínú tó wá sọ mbẹ iná ni pé ó ní ya akramal khalqi man li man aludhu bihi siwak ó ní wẹni tó lóore dùnú gbogbo ẹ̀dá ànábì ló ń yẹn ó ní man li ta ló tún ṣẹ́kù fún mi ta ló ṣẹ́kù fún mi man aludhu bihi ta ní ẹni tí mo lè sá nígbà wàhálà nígbà àdánwò bá dé siwaka lẹ́yìn wa ànábì sallallahu alaihi wasallam so eléyìí àwọn tá n pèrè àwọn sófin ń kà tá n bá fẹ́ ṣe mọ́ lìdí wọn kà rẹpẹtẹ fáyìn mọ́ ìgbà tí wọ́n máa ń kà náà nìyẹn ẹ̀dá bá tẹ́lómi máa ń kà báyìí yóò dàbí pé mi ti yóò dàbí pé àlìjẹ̀nu ń bẹ lára ẹni tí ó mọ mẹ̀sọ́tún mẹ̀sọ́sí yóò lọ́nu ẹ̀mí tán yóò tán ni nígbà tó jẹ́ pé ń rí sánmà tóun àtọ́lọ́run jẹ́ ń ẹni Sheikh Muhammad ibn Abdul Wahhab inú kásìfò ṣùgbọ́n ẹgbẹ́ lọ́pọ̀lọpọ̀ lóyún ni wàhálà àjẹbù ní máa ń jọyàn lójú pé n táwọn ọ̀sẹ̀bọ gan dámọ̀ àwọn eléyìí ò dámọ̀ ní bá àwọn ọ̀sẹ̀bọ dámọ̀ ni pé la ilaha illallah tí wọ́n bá ti wí la ilaha illallah èyàn ò lè pa nǹkan kan mí pọ̀ mọ́ lọ́hùn la waliyan wala nabiyan wala jiniyan wala malakan èyàn ò lè ro nǹkan kan mí pọ̀ mọ́ lọ́hùn ànábì ọlọ́run ni màláìka ni àlìjánu ni àwọn náà mọ̀ ẹ́ ló pé bàbá ànábì sallallahu alaihi sọ pé yẹ́ ayu annas kúlù la ilaha illallah tuflihu ẹ̀yin ìyẹn wí la ilaha illallah kẹ́lẹ̀ jèrè ọlọ́ba ni wọ́n sọ pé aja'ala al-alihata ilahan wahida. aja'ala al-alihata ilahan wahida. إن هذا لشيء عجاب واحدة تبقى لو تبقى تاوانسي يوان صديق كمان الله inna hadha la shay'un ujab ilé ah, ah, ìjọ yàn lójú ó ní iye tá à ń sìn tẹ́lẹ̀ la ilaha illallah yẹn tó túmọ̀ sí ni ṣùgbọ́n lẹ́ni àwọn èèyàn sọ la ilaha illallah wọ́n sì ń ṣẹbọ mọ́lọ́ ọba subhanahu wa ta'ala wọ́n tún wá láwọn ń gbókun nínú ẹbí ọ̀yẹ́ pé àwọn ń wà sọ́là ni pé àwọn tún súnmọ́ lọ́hún sí ni eléyìí ló jẹ́ pé al-ajaibu la tanqadi wọ́n ní ìmọ̀ ò lè tán fala taj'alu lillahi andadan wa antum ta'lamun nínú bíbá ọlọ́run bá wa orogún bíbá wa ẹgbẹ̀ra òun náà ní ká máa sọ̀rọ̀ àwọn gbólóhùn yìí arábí sallallahu alaihi wasallam òfin àwọn eléyìí òfin ń dá wa ní ẹ̀kọ́ nínú hadithi nínú sunan ibn mad hadithi ń bẹ nínú musnad lọ́dọ̀ mọ́mọ́ ahmed rahimahullahu ta'ala ó ní anábọ̀ muhammad sallallahu alaihi wasallam sọ pé inna allah azza wa yahya ibn zakariya alayhi salam bi khamsi kalimaati anabi muhammed sallallahu alayhi wa sallam ó ní ọlọ́wọ́ bá pa yáyá bínú zakariya ọlọ́wọ́ bá pa ní àṣẹ gbólóhùn márùn kan àyà àmàlàbìhìnà pé gbólóhùn márùn yìí kò ṣiṣẹ́ tọ̀ wà àyà àmọ̀rọ̀bàní israel àyà àmàlàbìhìnà kó sì pa àwọn bàmí israel náà láṣẹ gbólóhùn márùn yẹn káwọn náà ṣiṣẹ́ tọ̀ fàkàdà àyùbtì àbíyà faqala isa alayhi salam wọ́n ní Zakariya anabi Zakariya Yahya bin Zakariya ó wá ń lọ́ra pẹ̀lú ẹ̀ ó ń lọ́ra pẹ̀lú kí ni o pẹ̀lú gbólóhùn yẹn ẹ̀rọ kọ́lọ́ba rẹ̀ sọ pé yà Yahya khudil kitaba bi quwwatin ọlọ́ni wọ Yahya tẹ́lá ta fún ọ ọ̀rọ̀ ọlọ́run dì sísìn wọ́n ní Yahya alayhi salam fàkàdà an yubti abiha ó wá fi lọ́ra dé pé ah pé ọlọ́run instruct rẹ̀ ò ṣe torí àlọ́ fi jẹ́ pé gẹ́gẹ́ àwọn afáàṣẹ máa ń ṣàlàyé fún inú ṣurutu qabulil a'mal májẹ̀mú tó lọ́n fi máa ń gbaṣẹ́ wọ́n ní májẹ̀mú mẹ́rin ni ìtàtàbọ̀ ìwà lè ṣèkọ́ májẹ̀mú méjì ń bẹ ṣàrùpà ṣìhà májẹ̀mú tó jẹ́ kí ṣe yẹn lálàáfíà májẹ̀mú méjì yòókù ṣàrùpà kamel májẹ̀mú tí ó jẹ́ kí ṣe yẹn pé pérépéré níwájú ọlọ́run tẹ̀sán yóò fi kún wájú ọlọ́run kí ni májẹ̀mú méjì tàkọ́kọ́ tí ó jẹ́ kí ṣe yẹn lálàáfíà òun ni al-ikhlas wal mutaba'a ká ní àníyàn tọlọ́hún kó jẹ́ pé ọlọ́run nìkan láníláníyàn ká tó ṣẹ́yìn káàdà ẹ̀sẹ̀ kó bá súnà ànábì wa Muhammad mu méjèèjì lélẹ́yìí ọlọ́ba ni wa man kana yarju liqa'a rabbi falya'mal 'amalan salihan ẹni tó bá ń ran kan àti pàdé ọlọ́run iṣẹ́ olóore ni kò ṣe. fasila Fudayl ibn al-Iyad Fudayl ibn al-Iyad min salafina salih nígbà tán bí léèrè pé kí ni iṣẹ́ olóore ó akhlasahu wa aswaba òní fa iná làámẹ́lì ìdàkánà khalisan walam yakun sawaban lam yuqbal wa ìdàkánà sawaban walam yakun khalisan lam yuqbal hatta yakuna khalisan sawaban wal isabatu kí ni ìsọ́bà Fudayl ibn Iyad oníṣẹ́ tèèyàn bá ṣe é tó bá jẹ́ iṣẹ́ tó ní ikhlas tí ò bá wà níbàámu súnà níbà Muhammad ọlọ́run nígbà tí àbá wá ṣe súnà náà tí ò bá ti torí ọlọ́run ṣe ọlọ́run ò ní gbà mọ́sálá èèyàn dárun gbọ̀n sí ẹnìkan wà ó ti rí sísítà kan tó ranjú mọ́ wá wí jẹ́ ìfẹ́ wọn gbọ̀n lẹ̀ sísítà yẹn ti serious pẹ̀lẹ́ sìn díẹ̀ yín tó ṣe yẹn ìbáàdà ni ṣùgbọ́n torí tó fi ń ṣe torí sísítà tó fẹ́ fẹ́ yẹn ọlọ́run ò ní gbà rẹ̀ tí ìbá ti ṣe pé bóyá kó wò pé òun fẹ́ fẹ́ sísítà yẹn ìyẹn lè fà ń gbà míì kí convention wá wá pé tọ̀ kí làwọn náà wulẹ̀ ń bá kí náà tẹ́lẹ̀ tó bá ṣe yẹn yóò ní ládàá lọ́dọ̀ ọlọ́run wàdàlí ìlú àlàdáàlì òun náà ni kéésọ Umu Sulaym Umu Sulaym yára pé ìgbà tí Abu Talha nígbà tó wá bá Umu Sulaym tó propose àti fẹ́ wọn ní Umu Sulaym sọ pé laysa mithluka man yurad irú rẹ nínú ọkùnrin kò sóbìnrin tó sọ pé òun ò fẹ́ o gẹ́rọ annaka kafir ṣùgbọ́n kẹfìrí ni wa inna Allah ta'ala ọlọ́ọ̀bà àlékè ó ti kọ̀ fún kẹfìrí láti fọ́bìnrin mùsùlùmí wọn ni àbútọ́lá ha tó pé sàáǹdọ̀rọ̀ fi àmúrí màá lọ dárò lẹ́yìn àsìkò díẹ̀ àbútọ́lá ha padà dé olùgbà islam sọ̀nà sọ pé obìnrin tí màá rẹ̀ ẹ́ pàtàkì jù nínú ẹ̀sìn òun náà ni ó mùsùlùmí pé máa ru ha al-islam in tó gbà ní mahar tó gbà ní dáwórì òun náà ni al-islam so iṣẹ́ tẹ̀yìn ò bá ti fi torí ọlọ́run ṣe ọlọ́run ò ní gbà ó sì gbọ́dọ̀ bá súnà ànágbà Muhammad mu méjèèjì ni ṣàrùtọ́ alikabul ìyẹn ọlọ́run fi gbà ṣùgbọ́n tí yẹn bá fẹ́ kẹ́sìn yẹn kún níwájú ọlọ́run ó kù májẹ̀mú méje májẹ̀mú àkọ́kọ́ nínú méjì tó kù tí ó jẹ́ lẹ́ẹ̀kẹta òun náà ni kíni òun náà ni alimusaaro hàn èyí ó tara sàṣà ṣe nǹkan yẹn èyí ó tara sàṣà ní tí yẹn bá ti gbọ́ yé kíyìn ó lò inú suratul hadid ọlọ́ba ni alam ya'ni lil ladina amanu an takhsha qulubuhum الذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون ألم يأن للذين آمنوا سكوا تتعسقوا فعوا الباجود دوناني أن تخشى قلوبهم لذكر الله kẹ́mi wọn náà ti ẹ̀rọ fúnra ti ọlọ́run kẹ́mi wọn rọ̀ fúnfin ọlọ́run inú alukur'an wọn mẹ nazala min alhaq àti ntọ́nà ọba ń sọ̀kalẹ̀ nínú òdodo fanagba muhammad sallallahu alayhi wa sallam ṣé kò tí tó kí àwọn mùsùlùmí ju wọlé ẹ̀ bọ́lá ọ̀sẹ̀ sọ̀rọ̀ ọlọ́run wàlẹ́ yakunu kàlẹ́dínà utul kitaba min qablikum ká má dàbí àwọn yahudi àtàwọn nasọ́rọ́ tọ́lọ̀ ti fún ní tírà ṣáájú wọn fatọ́ọ̀lá aleyhimul amad àwọn ànábì ọlọ́run wọn wí fún wọn títí títí títí tọ́jọ́ fi lọ lórí wọn wọ́n ṣe wá sí fún wọn ní yíyà yìí yíyà tó tẹ̀lé èyí tẹ̀lé èyí tẹ̀lé èyí tẹ̀lé fatọ́ọ̀lá aleyhimul amad ọjọ́ lọ lórí wọn wọ́n kàn gbọ́rọ̀ ọlọ́run náà sára náà ni fún makọ́sẹ́t fakọ́sẹ́t kò ọlọ́ba ní ẹ̀mí wọn wá lè sí tọ́lọ́run wàláì lẹ́yìn wáàsí ti dàbẹ́ yẹn fọ́pọ̀lọpọ̀ ẹlòmíì ẹlòmíì bẹ́ẹ̀ tó bá ti ń sọ lọ níwájú bẹ́ẹ̀ náà ló mọ̀ ọ̀rọ̀ dà lẹ́yìn ti ń sọ lórí ó ti ní wọ́n ló ti ní lecture proof tó bá ti dọ̀rọ̀ tó kàn án yóò mọ̀ tá dànù yóò mọ̀ tá dànù ọlọ́ṣẹ́ kò tí ì tó ni ọlọ́ni ìṣesí eléyìí ìṣesí àwọn Yahudi àti Nasara nìyẹn nígbà tá pẹ́ títí títí lórí ọlọ́ba ọ̀pọ̀lọpọ̀ wọn sì ní wọ́n wá padà dípò kí wọ́n dẹ̀ ti takòtò lọ. o mọ̀ pé nísìnyí wọ́n gbé báìbù lọ́wọ́ wọ́n sì mọ̀ takòtò lọ wọ́n mọ̀ píríkì tọ́lọ́ wọ́n sì mọ̀ takò ọlọ́ni ká mọ̀ dàbẹ́. abdullahi ibn masoud radiyallahu ta'ala anhu inú sahih wa muslim ó ní ma bayna islamina wa bayna an àtàbànà lọ́wọ́ bi adìyẹ aya illa arba sinin àyà tọ́lọ́ ọba fi ń kí wa ń lọ tó fi ń bú wa pé ẹ̀ẹ́tì tó juwọ́lẹ̀ náà ni ó ní kò jọ ọdún mẹ́rin lọ tá a gbà islam lọ́lọ́run sára rẹ̀ kalẹ̀ tọ́lọ́mọ́ à ń sọ yẹn suratul hadid aya sixteen tọ́lọ́mọ́ à ń sọ yẹn fáwọn sọ̀hábà pé lẹ́yìn ọdún márùn lẹ́yìn ọdún mẹ́rin ọdún mẹ́rin yẹn náà nísìnyí mẹ́kà náà wà ó torí pé abdullahi masoud mina sabikin al-awwalina ila islam wọ́n nínú ẹni kẹrin abẹ́nìkan àwọn tó gbà islam ní ibnu masoud radiyallahu ta'ala anhu wọ́n wáyé láàrin pé ọlọ́ba sọ pé ṣé ẹ̀mí yìí ò ti tó rọ̀ náà ẹ̀ ti tó ju pa ju sẹ́lẹ̀ fọlọ́run kẹ mọ́ dàbí àwọn tàná àwọn Yahudi àtàwọn Nasara wọ́n ka ọ̀rọ̀ Ọlọ́run títí títí títí náà wàhálà ìtẹ́lómi bá lọ sínú archive rẹ̀ báyìí lectures tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bó ṣe ń gbọ́ ti Lukman Idris ní mo dọ́tà abdulgeni juma ṣùgbọ́n kò lápá kankan náà sẹ́mi ayẹ ọlọ́fàtọ́lá alimul amad ọjọ́ kan ló lé wọn lórí ẹlòmínà àwọn program camping program sẹ́mi àdúgbẹ́ fọlọ́run nínú program yìí tó di one hundred and ten edition lẹ́nìí àwa náà ti attend the fourteen bẹ́ẹ̀ alhamdulillah àìsàn mẹ́kẹ́ mọ́nu program yìí àwọn sábà sọ pé wọn Anas bin Malik ó ní idha qara'a ar-rajul suratul Baqara ó ní láyé àwọn sábà tẹ́nìkan bá fi mọ suratul Baqara tó kà tán jalla fi ayunina wọn gbẹ̀ngbẹ̀ báyìí ni ó tó lójú àwọn kí ló fà á tó gbé láyé anábà Muhammad sallallahu alayhi wa sallam ní bá ṣe ti sọ ó ní kunna idha ta'allamna ìkànnà ọ̀tàbíyìn ó ní àdáfànà alladhina kanu yuqri'una al-Qur'an ka Uthman bin Affan. وعبد بن مسعود أنهم إذا تعلموا عشر آيات ولا وطن قواني القرآن إنه صحابة بابن مسعود بعثمان وانت بعد قاية ميوعة لا يا نبي صلى الله عليه وسلم لم يجاوزوها أو نكوجا ميوعة حتى يتعلموا ما فيها من العلم والعمل táwọn fi kan gbogbo tó wà ń bẹ nínú gbogbo ẹ làwọn ó put to practice. bẹ́ẹ̀ni fata alamdel Quran wàlẹ̀ ilma wàlẹ̀ amala jẹ̀míà lẹ́yìn anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam bí wọ́n ṣe ń kọ́ quran àwọn ń lò àwọn fi ń ṣiṣẹ́ ìwé ń kúnmà ṣùgbọ́n lè ní àìmọye àfa tí ó gbé alifakihu bi qawli ọ̀rọ̀ ẹnu lásán náà ni imaamu shafi'i rahimahullah ó ní inna alifakiha huwa alifakihu bi fi'lihi alágbóyè onímọ̀ náà lẹ́yìn tí màá yẹn hàn nínú ṣe wọn ni lẹ́yìn sàlìfàkì obìnrin tó kéhì ọ̀nà kan lè àgbọ́yé ẹ̀sìn kan ni pé èèyàn dá láhán kárẹ́ mọ́ ah alhamdulilah àdìsí pọ̀ lọ ni àdìsí tó pọ̀ lọ yẹn mi lóra ló ń bẹ̀ àtẹni tó ń sọ àtàwọn tá ń gbọ́ èyí tí mo tún lọ ni pé nínú májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ ṣẹ́rùtọ̀ kamel òun náà ni kíni òun náà ni ṣẹ́rùtù almusaara ọlọ́ni wa sari'u إلى مغفرة من ربكم إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض فاستبقوا الخيرات أينما تكونوا يأتي بكم الله جميعا ọlọ́ba ní fastabiqul khairat ẹ máa ṣalápá tètè níbi dáadáa ẹ máa gbìyànjú ẹ máa ṣalápá tètè ẹ máa gbáwájú ara yín níbi oṣù ọlọ́rẹ́ ṣùgbọ́n lèmi àwọn mùsùlùmí a máa ń sá sẹ́yìn níbi oṣù ọlọ́rẹ́ sọdún wá sí pé làwọn àbá àbí ṣàlàyé pé àṣẹ tó lọ́n bá pa wá ikhtilafu bẹ lọ́dọ̀ àwọn ulama àṣẹ ọlọ́run ọba ṣé ń dàgbọ́ yé ń awé tààrọ̀ ọ̀hìn sẹ́ńtà àgbẹ̀ yìí ni pé a tètè ṣe ni àbí a lè dìlé ẹ̀ kí n má pẹ́jú ẹ̀ kàn wá ọlọ́ba ni wà lillahi ala nasi hijjul bayt. ala nasi hijjul bayt man istata'a ilayhi sabila. ọ̀ràn yẹn ẹni lórí ọmọ ènìyàn láti lọ sí hajj fọlọ́n anabi muhammad sallallahu alaihi wa sallam wọn sọ wọn ni ayu anas inna allah farada aleikum alhajja fahujju anabi ni ọlọ́run ṣe hajj lọ́rùn ẹ̀yìn yàn ẹ ṣe hajj o gbólóhùn fahujju àti walilayi ala nas ẹbí gbólóhùn walilayi ala nas kutiba aleikum siyam síyáàkù méjèèjì ọ̀ràn wọn ọ̀ràn yẹn ní méjèèjì wọ́n ní ọ̀ràn yẹn yìí ṣé ìntàgbọ́yìn bẹ̀ ni pé ọ̀ràn yẹn ti kíákíá ni àbádìlẹ̀ ẹ̀ àwọn àfáà kan ní ọ̀ràn yẹn parí ìdílé ẹ̀ ni tọ́lọ̀ bá ní wọ́n lè láyé lánàá sọ hijol bayit ó tún máa ń sọ́kẹ́ tìyàn bá lówó lọ́wọ́ owó yẹn ó lè ti lówó láti bí twenty five years ago tí ò ní ṣe hajj kò ní jẹ́lẹ̀sẹ̀ wọn jọ náà ṣùgbọ́n ètò ìfẹsẹ̀ ńlẹ̀ nínú ọ̀rọ̀ táwọn onímọ̀ náà sọ ni pé gbogbo àṣẹ ọlọ́run ọba ní tá àjọ yìí bẹ̀ wọn náà ní fàwóríyà ká bẹ́ẹ̀ náà ni túbà ẹ̀ má dilẹ̀ rẹ̀ mọ́ alimọ̀fóòm òun náà ni pé alimusaara tó bá jẹ́ ntọ́lọ́n ìyẹn máa ń tètè sálápá ntọ́lọ́ bẹ́ẹ̀ májẹ̀mú ẹlẹ́ẹ̀ka irin tó jẹ́ sharutu kamal òun náà ni alaakhdo bi quwwa ìtumọ̀ lọ nìyẹn alaakhdo bi quwwa ntọ́lọ́ ń pàṣẹ yẹn èyí ó dì mú dáadáa èyí ò ní jẹ́ gbọ́ nítorí tí ń lò nínú òfin ọlọ́run nítorí ti gbọ́ yé òní jẹ́ nìkan kó gbàgbọ́ lọ́wọ́ àpèjúwe tí mo sábà máa ń lò ó ní pé masalan anabi muhammad sallallahu alaihi wa sallam àti ma ní ọ̀pọ̀lọpọ̀ ahadith anabi la kuntu amiran ahada an yasjuda li ahadin la amartu almar'a an tasjuda li zawjiha anabi tí bá kọ̀ kẹ́nìkan ó kúnlẹ̀ fẹ́nìkan àbí kó tẹ̀ fẹ́nìkan àbí kó gbin àgbàdo fẹ́nìkan ni anabi ni obìnrin ni ò bá máa gbin àgbàdo fọ́kọ ẹ̀ obìnrin ni ò bá tẹ̀ fọ́kọ ẹ̀ ni ò bá kúnlẹ̀ fọ́kọ ẹ̀ ṣùgbọ́n ìpàṣẹ rẹ̀ ọlọ́run lọ́wọ́ sí rẹ̀ aláàkùdùbí kò wá èèyàn wá jẹ́ ọmọ lèèyàn bá rí yakọ àwọn yakọ ń bẹ àwọn yakọ tó ń tó yakọ tó bá tó bá rẹ ọmọ kiri kankan yóò bá ìpọ̀rí ìyá láyé ọkọ rẹ yóò bá ó gbọ́dọ̀ tẹ̀ náà tó ti bẹ́ẹ̀ àlàáfíà bẹ kó wa ọlọ́run yá Yahya kódé kìtàbà bẹ kó wa ìwọ Yahya tíra ọlọ́run dì mú mọ́jì kankan intimidate ẹnìkan bẹ́ẹ̀ náà àwọn ọmọ yàrá dáadáa àgbàlagbà ni bàbá aládé pé bàbá tèmi wọ́n ti lé ní twelve years dáadáa tí wọ́n bá fẹ́ kí wọ́n dábàá náà rògbì alif báyìí tá a bá jọ wá ń lọ tá a bá jọ ń lọ táwọn bá tún wá fẹ́ kí dáàdì mi àwọn náà tún wá bọ̀nà ebi mi ọmọ wọn ni mo nàró mi wà lókàn yìí wọn ni a ah! wọn ni ẹ̀mí àwọn òde kù ṣé ẹ̀gbọ́yé náà àwọn gbọ́yé ṣùgbọ́n àlẹ́ àkàtúndì kò wà dì mọ́ ọlọ́ba ni wà máa yà tẹ́sìn dè láàyè faqad hudiya ila siratin mustaqim. Tawsiyan billahi faqad hudiya ila siratin mustaqim wọ́n ní anabi wáyé sáré salatu wasalam ibi tí mo fẹ́ nù ni pé musa zakariya wa ń di ilé ọ̀rọ̀ lọ́hùn ibi náà láti sinmi nígbà tí zakariya wa ń di ilé kò tètè sọ yáyá bùnú zakariya fàkọ́ọ̀lá láwọn ẹ̀yìnsá aleyhisalaam isa aleyhisalaam wa sọ pé innaka kọ̀dí omeita bi khamsi kẹlímẹ́tìn ọlọ́run pọ́lá ṣe dólò márùn kan àǹtá àmẹ́lẹ̀bìhìn náà pé kò fi márùn àrùn ṣiṣẹ́ wàtá àmọ̀rọ̀ bani israel an ya'malu bihinna pé tí wọ́n bá ti lò ó tán káwọn bani israel náà máa lò ó fa imma an tuballighuhunna inú kó lọ sọ ń tọ́lọ́ ni kò ṣe ní ìsìn aw uballighuhunna ìsàn tàbí kí mi lọ jíṣẹ́ tí wọ́n bá ti jíṣẹ́ tọ́lọ́ ń ràn èmi ò lọ hadithun sahih inú musnad imam ahmed kí wọ́n rà lákòókò wọ́n yahya ibnu zakariya faqal wọ́n sọ fún yín zakariya akhi rọmọyàmí inni ń sàbákítà ni tó o bá fi lọ díṣẹ́ yẹn mọ́ mi lọ́wọ́ ẹ̀rù ń bà mí ánú àgbẹ̀bẹ̀ kọ́lọ́ máa lọ fìyà jẹ mí àwọn yóò sàfà bíi tàbí kọ́lọ́ kó ká mi kó lórí lẹ̀ kọ́lọ́ ń tìmí kílẹ̀ kó lanu kó gbé mi mi. kọ́ọ̀lù anabi muhammad sallallahu alaihi wa sallam fàjámà yahya ibnu zakariya bani israel fi baitul makdis yaya bunu zakariya wa kan bani israel lọ sí baitul makdis ó kó hatam taala al masjid tí mọ́sálásí ṣe kí ni o tí mọ́ṣáláṣí fi kún takọ́ àdá aláṣàrọ̀ wọ́n ní ló wá jókòó sáàyè kan tó ga fahamidallah wa asna alayhi wa sẹ alhamdulillah oyin ọlọ́wọ́ba fún mẹ́kàn ó ní inna allah amarani bi khams ọlọ́ba pàmílàṣẹ nǹkan márùn-ún an amala bihinna kémi ó kọ́kọ́ lò ó wa amurakum an ta'malu bihinna kí n sì pàmílàṣẹ ẹ̀yin lò òun làwọn àkọ́kọ́ an ta'budu Allaha wala tushriku bihi shay'a dalilu ni màálù ṣáì ni pé kẹ́ ẹ máa sin lọ́wọ́ kẹ́ ẹ má pa nǹkan kankan mọ́ ó ní fa inna mithla dhalik torí àpéjúwe yẹn kàmẹ́sàlì rajulin ishtara abdan min khalis malihi biwarikin ó dàbí ẹni tó fi silver aw dhahabin tàbí tó fi gold nínú iṣẹ́ tó dààmú ṣe iṣẹ́ iṣẹ́ ogójú ẹ̀ tó fi wá ra kíni tó fi ra ẹrú أو ذهب أو ذهب فجعل يعمل ويؤدي غلته إلى غير سيده ẹrú wa lọ ṣiṣẹ́ tó bá ti wá pa owó jọ ẹlòmíì ni lọ́kùnrin fún tàbí tó bá ti ní kó lọ roko tiẹ̀ oko ẹlòmíì ni ó lọ máa ro fa ayyukum yasurruhu an yakuna abdu an yakuna abdu kadhalik ta nínú rẹ̀ ó dùn kẹrù rẹ̀ báwọn. wa inna allaha khalaqakum fala taj'alu lillahi andada wa antum ta'lamun ó ní wa inna Allaha khalaqakum ọlọ́ọ̀bá ló dá yín wa razaqakum fa'budu òun náà ló sì ń pèsè jẹ àti mo fún yín ẹ máa sìn wala tushriku bihi shay'an ẹ sì gbọdọ̀ pa nǹkan kan kọ̀mọ́ lọ́wọ́ subhanahu wa ta'ala wa hadha akhiru ma warada alayna fi tafsiri qawlihi ta'ala fala taj'alu lillahi andadan wa antum ta'lamun ọlọ́ba ní ẹ má pa wa antum ta'lamun àyìn náà sì mọ̀ pé ọ̀kan ṣoṣo ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tó bá yẹ pé ọ̀kan ṣoṣo ni fil khalqi wà rizqi wà tadbir fa yanbaghi an yuwahhad wa yukhlasa lahu al-ibada fi ibadati wa uluhiyyati tó bá yẹ pé òun ló dá wa dá tó ń dá wa pèsè fún tó ń darí àlámọ̀rẹ́ ayé àdéhùkò lẹ́tọ̀ọ́ náà fẹ́nì kankan kó pa nǹkan kan mí ìfọ̀mọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala rẹ́ẹ̀ lànàbí wa muhammad sallallahu alayhi wa sallam sọ fún wa nù hadithi ah, imaamu muslim hadithun sahih anu yakulu allah ta'ala li ahwali nari azaban yawm al-qiyamah ẹni tí yàrá ó kéré jù níjọ́ gbẹ̀dẹ̀ alkiyama nínú iná ọlọ́run máa sọ fún pé ẹni tí yàrá ó kéré jù yẹn nínú iná nínú àdìsí al-Mughira ibn Shu'ba àdìsí àlùrẹ́rọ bákan náà anábì tuntun yẹ anábì inna awani ali nari azaban ẹni tí yàrá ó kéré jù níjọba ìdàlùkìyàmọ nínú ọmọ náà rọjòlọn ọkùnrin kan ni mọ̀ntá ìlọn bìnàlẹ́ wọ́n wọ́ ní bàtà méjì wọ́n wọ́ ní bàtà méjì nínú bàtà náà arábìnrin náà máa ti wọ bàtà yẹn sẹ́sẹ̀ yéglè mínú òdì mínú ọmọ dèmáàgò àwọn kàmá kọ́lẹ̀ rọ̀ṣọ́l arábìnrin ọpọlọ rẹ̀ tí bá ti wọ bàtà yẹn ọpọlọ ó sì máa hó kọ̀tọ̀kọ̀tọ̀ ní àtẹsẹ̀ bàtà náà wọ̀ ọpọlọ sì máa dàrú ọpọlọ máa hó nígbà téèyàn gbé omi lé náà yẹgili nìyẹn tómi yẹn ti wá hó omi àmàlà tó ti hó tó wá ti wá ń jà rìnrìn lórí iná àwọn ìbọ̀pọ̀lọ̀ rẹ̀ ṣe máa rí nìyẹn anábì láwọn tó bá ń wò máa rò pé ìyà ìlú pọ̀ jù wọ́n wà mí áwàdí àlè nàrí àdábà wọ́n wà mí áwàdí àlè nàrí àdábà ó ní ẹ̀sìn kéré jù wọn jọ lọ́wọ́ anábì lẹ́yìn tí ìyà kéré jù yìí wọn àmọ́ sọ fún pé làwùkánì tìlákà dúnìyà wà mí tìlẹ̀ àkóńtà mọ̀fẹ́dìyàn bì tó bá yẹ kó o ní gbogbo ayé pátá àti ìlọ́po ẹ̀ sí ṣó fi díwọ̀n kí ọmọ jẹun nù sófi sófilẹ̀ lẹ́ni kí ọmọ bá fi jọ yóò ní bẹ́ẹ̀ ni ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala wọn ni àwọn màláíkà wọn máa sọ pé ọlọ́run máa wí pé kọ́dẹ̀ arọ́tùmíǹk mo ti wá lọ́dọ̀ rẹ ẹ̀yìn sara mi dhalik ń tó rọrùn jù yẹn lọ wà á ń tà fi sọ́ọ̀bì adam kódà mo ti dé àdéhùn pẹ̀lú ẹ kó o tó wá sáyé allah tushrika bi fahsin mọ́kàn sẹ́bọ̀ pẹ̀lú mi lásán náà ni wàfi riwayatin wala adkhulka an-nar tó o bá ti ṣẹbọ pẹ̀lú mi ò ní wọná ó ní fa abayta illa shirka wà á kọ̀ jálẹ̀ ẹ̀bọ náà ló ṣe torí ẹ̀ ló jẹ́ pé gbígbẹ́ tó bá ti ṣẹbọ pọ̀ mọ́ ọlọ́run kò ní rí ibi dé síwájú ọlọ́run kọ́ lọ́kọ́ má ṣe wà lẹ́lẹ́bọ̀ wala taj'alu lillahi andada wa antum ta'lamun فجاء من minkum minni shay'an dakhala al-jannah ẹ̀ tó bá pàdé ọlọ́run tí ò ṣẹbọ kankan lẹ́rù ẹ̀ ọmọ àlùjánnà ni ó jẹ́ wa man ń ṣẹbọ pọ̀ mọ́ ṣe wá ṣe wá ní ọmọ àlùjánnà Allahumma inna na'udhu bika min an nushrika ونعوذ بك من أن نشرك بك شيئا لا نعلمه أقول ما تسمعون